Now we go to production of eggs. There are five steps of starting a poultry farm in Nigeria. Number one, you choose the type of poultry best to start with. Type of poultry best that you want to rear. Uh, like somebody was asking in the morning that uh, if uh, broilers do lay eggs. And I've told us that it's not profitable for somebody to rear broilers for egg production. It's not profitable at all. So, they are best that are uh, being engineered to produce eggs and not broilers. We have white pro, I mean producing hen, I mean white eggs producing hen, that it's only white egg you see they produce. This type of hen, uh, or oh, they are smaller in size and the eggs they produce are equally smaller. They don't produce in large quantity like the brown one. Here we are only going to consider Isa brand, Isa brand uh, specie. That's the one that is common in Nigeria here and that is demanded for. Táwọn bẹ́ẹ̀ ra ẹyin lọ́dọ̀ yín, tọ́dí gbogbo ẹ̀ funfun hànránhànrán, wọ́n kàn ní à, ẹyin ìbílẹ̀ lẹ́yìn tàǹtí yín ni. Wọ́n dẹ̀ ní mọ̀ it's hybrid, but that is just the nature. Uh, like um, like Neola. Neola birds also lay eggs. Uh, by the time they're around 25, 26, they start laying. But uh, it's not on commercial uh, level. Um, they lay, you see one, two like this. I have them, I have almost 200 of them in my farm. And I'm, I'm rearing them for, for acme period. Do you understand? for length period for lengthy period so gbogbo ẹ̀yin tá a bá ń rí bẹ̀ mi ò tiẹ̀ kà wọ́n sí mi ò kọbi ara sí i wọ́n bá débẹ̀ àwọn ọmọ òní wọn rẹ́yìn mẹ́ta ń bẹ̀ o mi ò gbì o èmi ò sí torí ẹyin ẹsìn ẹyin wọn dàbí ẹyin ẹyin bí adìyẹ bí adìyẹ ìbílẹ̀ gidi ni ẹyin wọn ò yóò kí wọn lè mọ pupa bíi tẹ́lẹ̀ ìbẹ̀tì ẹyin wọn wà rich gan very nutritious ẹran wọn dẹ̀ máa ń dùn gan so àwọn àwẹ̀ tó ń bọ̀ lèmi ń rí àwọn fún wọ́n dẹ̀ ti tóbi atakọ àtàbó wọn tẹ́ bá rí wọn bí pẹ́pẹ́yẹ báyìí ni pàkẹ́pàkẹ́ báyìí tẹ́ gbé tó ẹ̀fì gidi gan so èmi mọ tájẹ́ẹ̀tì mi ò mi ò èmi ò sì wọ́n fẹ́ yín ẹni tó bá lóun sí ní ó là fẹ́ yín ṣe gbogbo ẹ̀ òun wé èso owó ara ẹ̀ ni because àwọn náà o kì í ṣe pé àwọn náà ń gbìyànjú wọn try o fàgbà tó bá pẹ́ yín wọ́n máa tóbi gòrògbòrògbò báyìí so owó ti gidi gan So what we are going to consider is Isabran uh, species. But before we now go to talk on production of eggs proper, I've told us that you have to choose the type of poultry bed that you want to rear. So we are going to, uh, for the purpose of this class, we are going to prefer Isa brand egg or Isa brand egg. ẹ bá rí àwọn adìẹ yẹn wọ́n pupa báyìí Isa Brown à ń pè wọ́n wọ́n pupa wọ́n pupa lẹ́yìn Isa Brown òun ló dáa fún environment wa ọ̀kan wà tó black ẹ̀ eh, kọkọ̀ tó dúdú báyìí ó strong gan ìyẹn strong gan mo ti sìn rí ó dáa fún deep litter deep litter system ẹ̀ eh, tẹ́ bá ti kó wọn sínú kéèjì kẹ́tọ́ wọn kan tó lọ á tóbi á tóbi gan-an kò dẹ̀ ní pẹ́ tá a fi bẹ̀ sí ní problem ẹ̀ àwọn náà máa ń yé gan o wọ́n yé gan they are very rugged very very rugged rugged gan bí adìyẹ ìbílẹ̀ bí adìyẹ léni but kẹ́kẹ́ ẹ̀dà wọn sí dípẹ́tà kàmákà wábi tó mọ̀ yé sí they are very good at that very good but this Isa put them inside cage bí èèyàn bá ní púpọ̀ ẹ̀ gbígbà èèyàn bá sẹ́sọ ni everyday ẹ máa lọ bẹ̀ ẹ dẹ̀ máa rí good percentage of egg so i have tried the two before and the one i we advise you to go into if you want to go in for egg production is isabra ẹ̀yìn wọn náà òun náà máa ń pupa red bí ìyẹn náà ni yóò kí wọ́n dẹ̀ máa dá gan so ó dẹ̀ máa tóbi and we can get this in major farms around us here from Kaduna from uh, mi sábà gba layers match ní Ọ̀fà I prefer the umbrellas mi sábà gba layers match lọ́fà I mean layers uh, eh, lẹ́yìn ẹ̀ lọ́fà mo ti try lẹ́ẹ̀kan kò fífọ̀ mi àwọn mo dẹ̀ ní ọ̀rẹ́ kan tó dẹ̀ ló ń gbà in fact by eighty weeks wọ́n ti bẹ̀rẹ̀ sí yé so ìlẹ́mọ̀nà náà ó dàbí pé àwọn náà they have improved seriously on this their air production. Eh. So you can get a day old uh, eh, pullet from Ilemona. We can get from Oyo Awe farm. We can get from Ibadan. We have all around us here. Especially those of us from the southwest here, we are blessed with good weather. That during hot weather, it's not extremely hot, it's not too hot. Téèyàn bá lóun fẹ́ sin adìẹ ní Màdúgùrí, ó fowó ara ó máa ń tó àsìkò kan tó ṣe wípé oòrùn yẹn ó ti máa ń pọ̀ jù tó bá ti jí kan láti bí aago méje báyìí oòrùn á ti yọ lókè báyìí á ti mú gidi gan so lẹ́sà tó jẹ́ pé gbogbo all the offices ac ac ac tẹ́ bá jáde kó oòrùn ac tẹ́ jáde síta rà gbígbà tán bá bá gbìyàn lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ nọ́mbà yìí ni tẹ́tù sáré so kò wà conducive for uh, egg production uh, that weather is very very harsh but ọlọ́run kẹwàá ní gbogbo bíi tó ṣe wípé àbá ah, ti ṣe báyìí ìgbà yìí tìyẹn gan-an gbà míì wọ́n máa produce gidi gan tí pen bá wà well ventilated well ventilated yìí tìyẹn tó ní wọ́n máa mú mi gan wọ́n bá dẹ̀ ti mú mi wọ́n produce gan so kò sí weather tí ò bá wọn lára mú sàlẹ̀ ń bí ọdún tó bá ti di kó ti di bí irú àsìkò yìí náà báyìí náà ọmọ adìyẹ náà títì ẹ bá ti pọ̀ jù then if the if the pen is congested èèyàn máa pick casatis èèyàn máa pick àwọn adìyẹ tó bá kú náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan o bẹ́ẹ̀ tí ó sì pàpà better ju ibi tí weather ti hot lọ so we have decided to choose isa brand uh, for the purpose of this study then number two select a suitable farm location i have told us if you want to rear uh, poultry, get a suitable farm location, especially uh, layers. Ẹ má lẹ ń sin layers láàrin ìgboro, òun tó wà sensitive ju brothers lọ o. Tábà ní adìyẹ òfà àlejò, òun gangan gan ni òfẹ́ àlejò gidi gan. Anything bá ṣẹlẹ̀ sí báyìí kò sì ní yé mọ́. A kà sáà máa jẹun lásán sáà. o brothers ṣe bí ẹ ṣe bọ́sẹ̀ mẹ́fà lásán ní ó lò, ó rárá gbàyà kó rárá gbàyà betlias kò rí ara gba ìyà rárá nítorí náà téèyàn bá fẹ́ sin adìyẹ lias kó mọ̀ ní àárín ìgboro lòun ó ti sìn ìgbẹ́ tiwọn gan ó ń rùn yàtọ̀ ìgbẹ́ lias lias ebes ó máa ń rùn yàtọ̀ tẹ́ bá kó broiler síbi kan especially deep litre bọ́ ṣe ń yá wọ́n máa jẹ wọn ò ní wéèsì lọ títí tẹ́ bá ti jẹ́ kílé wọn kó dọ̀tí púpọ̀ wọ́n máa ṣe wọ́n máa jẹ náà ni wọ́n máa fẹsẹ̀ yẹ náà máa jẹ wọ́n máa jẹun lọ ni tí ìwà sọ jẹ wọ́n máa jẹ lọ àwọn yìí bá jẹ ìgbẹ́ wọn wàhálà ni fún wọn billiards bá jẹ ìgbẹ́ wàhálà ni bójò bá rọ̀ tó bá wọlé brothers àǹfààní gidi ni fún wọn àwọn máa kò àfẹ́ tí wọn wọ́n máa ẹ sáà ti fún wọn antibiotics tẹ́ bá ti gbọ́ mi ti wọ kíní wọn ẹ fún wọn antibiotics kó tó di pé àìsàn àìsàn wo náà tẹ̀ ń gbé àwọn arára gbà sí. tẹ́ ẹ bá dánwó ẹ̀wò fún layers ẹnà wọn ti fowó jóná tómi bá wọlé wọn tàbómi ń dà sílẹ̀ púpọ̀ jù tó bá ti tún lè mú báyìí á tún àfẹ́ tì wọn layers are very very sensitive ẹ rí i pé àwọn obìnrin wa náà ah, nǹkan tára wa lè gbàǹgbà mẹ́rin nǹkan tá a lè farada ara obìnrin ò lè dà á torí bọ́lọ́hún ṣe dá wọn nìyẹn they are very fragile very fragile so likewise uh, uh, these lay, lay, laying beds so we have to you have to be very careful so if you are siting the place where you are going to uh, keep them it should not be in a noisy place a máa ń bẹ̀rù gan-an tẹ́yà bá fò kọjá báyìí wọ́n ní ẹ̀rù á máa bẹ̀ wọ́n a máa bẹ̀rù gan àwọn a wà ní fílẹ̀jì tá à ń sìn nínú igbó a máa ń gbàmúnà wọn ti máa kégbe a máa kégbe wà á tẹ́ máa dé bẹ́ẹ̀ rí pé ẹyẹ kan lásán ló kàn wà lẹ́yìn ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wọn tó ń kégbe ó ti tún bà wọn náà lẹ́rù a ń bẹ̀rù gan unlike broilers ọ̀kọ́kẹ̀rẹ̀ bẹ́jọ́ bá wọ àárín kọ́kẹ̀rẹ̀ kọ́kẹ̀rẹ̀ bá tóbi tán wọ́n á ti pa tákẹ́ tó dọ́dọ̀ òun wọ́n á ti pa wọ́n á ti máa jẹ nǹkan wọn kẹ́ tó débẹ̀ wọ́n bá lè sa ọ̀kọ́ bá ti lè sa lórí bá àwọn tó kó màsà ní pàpàpàpàpà ẹyẹ asa tí ó bá wà kíálẹ̀ tó wà àárín wọn wọn ó ti pa wọn ó ti pàdé yìí kẹtó dé wọn ó tẹ̀ tí máa jẹ́ lọ bí bọ́làs bá tóbi tán òun náà máa wà wáyé dìbẹ́ bẹ́líàs tán bá ti rí kọ́tẹ̀ rí ẹyin kan tó jọ ẹjọ́ lásán wọn pàpàpàpàpà ibi tẹ́ wà nínú kéjì ó kẹ́kọ̀ọ́ máa ti máa da kéjì rú ti fò jáde èyí tó lè ya kanra so that is their nature so tẹ bá máa fẹ́ ẹ fẹ́ lọ fẹ́ ṣáìtì fáàmù yín ẹ má ṣáìtì síbi táriwo wà ẹ má ṣáìtì síbi táwọn èèyàn ó ti máa lọ bọ̀ tán máa rí wọn ẹ má ṣáìtì síbi tó ti kó iná wọ̀ wọ́n bẹ́ẹ̀ ni wọ́n bá wulẹ̀ la kó iná ran brothers kò rí nǹkan kan kò rí nǹkan kan fún náà láàrin oṣù mẹ́wàá tí kò ń lè yí o ẹni tó bá rà ní ó lọ́ọ́ máa tọ́jú náà bẹ̀rù láàrin ọ̀sẹ̀ mẹ́fà ẹ ṣe tán ó ti kó òun lé yín iná wo náà tẹ̀ ń kó iná wo lẹ̀ ń kó sára ṣùgbọ́n layers bí iná bá lọ ara wọn wàhálà nìyẹn bá àìsàn bá ara wọn wàhálà ni so one has to be very very careful with layers so you have to sit down ah, níbo ni mo fẹ́ kó adìyẹ yìí sí kẹ̀ bere bẹ̀rẹ̀ bóyá ẹ̀rẹ́ ti bẹ́ẹ̀ ni o àbí ẹ̀kọ́ ti ara ni wọn bá kékeré tẹ́ bá ṣe òun náà lẹ́fì then you start All these things, you have to get all these things ready before you, you, you, you continue. Provide good housing and settle for the best. bá a ṣe ń kọ́lé brothers kọ́lá ṣe ń kọ́lé ṣe layers o after you they are very sensitive so we will build layer span in such a way that ventilation a fẹ́ mọ̀ wọlé bí a máa wọlé bí a máa wọlé bí a máa wọlé bí they need ventilation every time especially when you keep them in the cage in battery cage ẹ̀kọ́ ọ̀nà mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta wọ́n ní ìdí afẹ́fẹ́ gan-an wọ́n ní ìdí atẹ́gùn gan-an gidi gan-an wọ́n ní ìdí atẹ́gùn gidi gan then number fourteen you need to get ready feeding and medication of the birds feeding and medication oúnjẹ wọn bá ti máa fún wa lóúnjẹ màá ṣàlàyé fún wa nígbà tá a bá ti di feeding sí i so oúnjẹ wọn yàtọ̀ sí ti broilers ó yàtọ̀ fún ti broilers. So brothers, we fatten them. We give them feeds very rich in protein and carbohydrates to make them uh, fat within very short time, to make them gain weight. But layers they ẹ bá make mistake at my phone alone, lóúnjẹ brothers One á tóbi gidi gan wọn ò sì ní yé ọ̀rá wá dìídì wọn. So that's why uh, when we come to that place, I'll tell you everything. And then before you go into layers. Uh, I mean, air production, you have to think of market and sales of your bears. Market, market. Uh, uh, in the next uh, uh, four months, àwọn adìyẹ yóò bẹ̀rẹ̀ sí ni máa yé níbo la fẹ́ tà sí ọ̀lẹ́wà fẹ́ lómi tó sọ fún ẹ pé ẹsẹ̀ òwò pọ́tìrì ò pé jàre tẹ́ bá ti make preparation all these things ẹ rí i pé you will not have problem oh, ọjà ni màmá kó lọ ní o oh, àwọn mọ́là tó ń dín ẹyin ni màmá kó lọ ní o màá lọ máa kó fún ní o gbàmúra ká tó ní ká tó ní customer after you you have to go out ẹ lọ ni gbàtà nìyẹn bẹ́ẹ̀ sì ní yé sometimes around last year kan tí mo ṣe ni pé mo kó sẹ́yìn wọ́n sì fún mi ní mọ́tò mọ́tò kan níbi iṣẹ́ so o ti kó sẹ́yìn eh, mọ́tò mo bá gbé lọ sí ìpàtà eh, ìpàtà fúnra mi ni mo gbé lọ ẹ ẹyin ni mo wá ta ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní yé ni ẹyin ni àwọn ti bò mí everything ẹ máa gbé wá o ẹ máa gbé wá fún wa mo ní màmá gbé wá pápápápápá di fifty k tí mo kọ́kọ́ kó lọ kí tó mọ nǹkan tó lọ wọ́n ti rà á tán ẹ wàá gbowó lọ́la tọ̀ ọjọ́ kejì mo sì lọ ibiṣẹ́ mo sì lọ gbowó so bá a ṣe continue nìyẹn came to a time that it became known inú fáàmù náà tó a máa rà kì í jáde mọ́ àìnáwó epo jáde mọ́ so at the at at the beginning náà ló wàhálà yẹn máa ń wà díẹ̀ ẹ̀yìn òkúta mọ́ jẹ́ nìkankan dẹ́rùbà yín pé tẹ́ bá ẹ̀ní lẹ́yìn ta ẹ̀yìn òkúta òkúta àyàn ti ń jẹ yín gidi gan wọ́n ti mọ̀ yín sìn pé kìí ṣàgbàlagbà nìkan ló jẹ yín ojú ti là àwọn ọmọdé jẹ́ the program of eh, eh, the eh, former governor of Osun State nígbà yẹn tá a máa supply wọn lẹ́yìn ní secondary school ìkàtà àgbọ̀n Kwara State yẹn o pé àwọn ọmọ máa ń jẹ yín gan-an a máa ra ẹyin fún wa ní parase ní eh, secondary school tá a máa jẹun gan títí di sí you see you see so eh, àwọn gọ́ọ̀mẹ̀ntì kan wà tó ṣe pé wọ́n ti realize yìí pé kankan kọ́mọdé máa jẹ yín wọ́n máa fún aláyin ní school wọ́n ṣe everything so ẹyin òkúta rárá so let's eh, let's let's Correct to go into air production So, the type of layers best have told us that uh, uh, that we are choosing brand, ISA brand uh, specific here for that we I mean, to encourage us. You never fẹ́kẹ́ us in adìyẹ tí you sì we pay for yé dáadáa. Àwọn brand yẹn wọ́n máa ń yé gan, wọ́n máa gidi gan. Uh, egg best start laying uh, commercially from 18 to 19 weeks of age. 18 to 19 weeks òun ló fi ṣe wípé tí èèyàn bá lówó lọ́wọ́ tó bá fẹ́ go into air production kò yí sí o torí wọ́n á máa jẹun lọ wọ́n á máa jẹun lọ for eighteen weeks òmíràn wọ nineteen weeks i mean twenty weeks sometimes twenty one twenty two kan tó bẹ̀rẹ̀ sí máa yé so kò easy one has to be prepared and then when they start laying like that they can lay for about one and a half years that's about eh, seventy eight weeks wọ́n á máa lé lọ wọ́n á máa lọ lẹ́ẹ̀mọ̀ àpẹ ẹ̀yìn lójoojúmọ́ ó lè dé stage kan tó jẹ́ pé lílé wọn ò ní kọ́bà oúnjẹ ìyẹn ti di spend layers ẹ̀yà ẹ̀wà àta so èrè méjìlá máa rí níbi egg production I mean bi poultry ní egg production wọ́n máa fún yín ní ẹyin tẹ̀yìn ẹ̀ bá ti ń wá I want to advise you tẹ́ bá ti rówó ẹyẹ rẹ̀ tẹ́ bá ti rí ń bẹ̀ kẹ́ ẹ tún máa invest ẹ̀ and another thing torí owó tó bá wá lóòjọ́ téèyàn bá wà kí á fún ẹ̀ kàn máa ná ni ẹ̀yin ó kàn máa ná ni bẹ̀tẹ́ bá ti rí owó yẹn wọlé rẹ ti mọ ibi tẹ́ máa fi sí ẹni tí ò tí ẹni tí ò tí tó kíní gèlètè kì í mí fù so èèyàn máa ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ ni tó bá bí yóò sì máa mówó dé lójoojúmọ́ èèyàn á rò pé òun lówó lọ́wọ́ ni tó bá ti dé wúdó be one year two one year two months téèyàn ò bá wà kíáàbù a máa lọlẹ̀ a máa lọlẹ̀ a máa lọlẹ̀ ẹ sì séèfù kankan owó ṣòro fi pamọ́ ẹjẹ́ lọ fowó èsì báǹkì kò mú mo ta ẹyin sometimes uh, last year mo rẹ̀ ta ẹyin yẹn tán kí tó mọ̀ nǹkan tó lọ bí eh, àbúrò mi kan ṣe pè mí nìyẹn ló ní ìyàwó wà lọ́sibítù wọn fẹ́ ṣe operation fún bí mo sì ṣe ta ẹyin tán mo mọ̀ wípé tí mo bá yọ owó tí màá fi ra oúnjẹ wọn the other one tó wà ó láwọn púlẹ̀tì kan tí mò ń race so gbogbo ẹyin tí mò ń tà ń bí bá ti ra oúnjẹ àwọn tó ń yé gangan fúnra wọn àti púlẹ̀tì mo tún ẹ̀tẹ̀ tún race kò kú nǹkan kan mọ́ tó ẹni ọ̀hún ẹni ọ̀hún ìyá ìbá máa sòkú ìyá ẹ̀ tó ti kú látọ̀dún kẹẹ̀ẹ́dógún lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi Eh, kò sí tí ẹnu wọn bá tún bọ́ bá ní màá fún un ah ó níyàwó òun ó láwọn tó àná ọsibítù wọn náà fẹ́ẹ́ ṣe ọpẹrẹsà fún un tọ gbà tó ṣègbéyàwó kò jẹ́ ń gbọ́ ìgbà tí wàhálà dé wọ́n wá mi kàn tí o sì ní sọ pé mi ò mọ̀ bí ẹ bá ti lẹ́ẹ̀ mọ́ àìwò bọ́dẹ bá ròṣẹ́ ròyà tó bá pẹrẹ kò ní fẹ́ èèyàn jẹ ṣùgbọ́n èèyàn ò náà èèyàn gbọ́dọ̀ máa da jẹ tẹ́yìn bá fẹ́ kọ́ lọ́run náà gbèjà òun ara ibi tí ọlọ́mọ wò mọ́ ala náà nu so kí la bẹ́ẹ̀ ṣe báyìí wọ ọmọ yìí o làbá ìwọ̀n bá tá a bá lè fún yàn ò láàfún torí if you mess up the pullet will not uh, feed will not eat the layers that are bringing the eggs will not will not will not eat so you destroy so ọmọ pẹ̀lẹ́ o ìkan báyìí ló ṣẹlẹ̀ sí ẹ ibi báyìí báyìí báyìí lówó ń lọ wọ́n bá tó wà lọ́wọ́ mi lélẹ́yìí lọ́jọ́ ọlọ́run àtèèyàn ẹ parọ́ ọlọ́run á sì gbèjà yín ibi kí bí wọ́n tẹ̀ wùkán mórúkọ yín lọ ọlọ́run ó mọ̀ wípé ẹ ti níbi tẹ̀ náwó sí àmọ́ owó wá lójoojúmọ́ ẹ ten ten thousand or twenty thousand wá lójoojúmọ́ à ń kó sí báǹkì ẹ rí bìnà sí i'm telling you ẹ rí bìnà sí ní nàìjíríà ẹ rí bìnà sí kẹ mọ kẹ ń lọ at the end of the month ẹ rí ẹ náwó yẹn kò ní kù kankan ẹ náà ẹ̀tẹ́ bá ti rí nǹkan tó jẹ́ pé ó gbọ́dọ̀ jẹun so when money is coming from from egg production invest it in another thing invest it sharp sharp so you understand so that is how you are going to uh, you go do, to do that even though it's one and a half years one and a half years start today it will end one day so plan ahead location of farm told us that location of your farm must not be now in an urban area èèyàn lè sin broilers láàrin ọ̀sẹ̀ mẹ́fà pápákọ̀ ó ti ta káwọn ará àdúgbò tó máa ń ṣe hàn kí lónìí ládùúgbò ẹ ti ta ká tó tún gbé mú wọn wá síbi ilé yín ẹ ti tún bẹ̀rẹ̀ omi kéékèèké adìyẹ bá tó bá ti tóbi ló máa ń ya àgbẹ̀ tó máa ń rùn lọ tó bẹ́ẹ̀ tó ti tó bẹ́ẹ̀ lọ títí ìgbà tó ti gbọ́ ti wọ́ four weeks yẹn ìgbẹ́ wọn á ti máa pọ̀ kó tó di pé wọ́n ti tún gbé mú wọn dé kí ló rùn ládùúgbò yìí o ó ti di fifty six weeks ẹ ti tún tà nǹkan yín ṣe ti ọ̀rá sàn àmọ́ layers tọ̀sán-tòru ni ó mọ yàgbẹ́ òórùn ò ṣe kó ládùúgbò tẹ́lòmíì bá rí i pé ẹ ṣe tọ́rọ̀ mo sọ fún yín áfíríkà lára o tẹ́lòmíì bá ṣe wípé wọ́n bá respect yín gan-an tó mọ nǹkan tá lè ṣe fún yín i'm telling you ẹ kàn déédéé ni pé mi seriously àwọn adìẹ yẹn ò ní yé mọ́ ni ò ní yé mọ́ ẹ wọn ò kàn ní yé mọ́ ni Africa they can do it they can go to that extent bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fi tiyín ti wọn lọ́wọ́ tẹ́ ẹ lọ nù gbó ẹni bá lóò ṣe yín kà ọlọ́run kan ó gbèjà yín àmọ́ ń gbọ́ ẹ bá dóorùn kalẹ̀ ládùúgbò kódà bí wọn ò tí ì gbóhùn bá ti ṣe pèlè yẹ pé ó mọ̀ ọmọ ẹni ọ̀hún pé ọlọ́run ọba o ilé wa ra jòjòjò kó sí jẹ́jẹ́ ǹjẹ́ olówó yóò jẹ́ àgbádùn ṣé bẹ́ẹ̀ sì á máa wà níran ni kódà bí ò ti ọlọ́gùn lóògùn ni ọ̀hún ọlọ́run ó gbọ́ torí ẹ wá kó òórùn bá wọn nílé ẹ gbogbo ẹ wá èsì ò gbogbo ẹ ṣe so eléyìí bá gbàdúrà tó gbàdúrà bóun jẹ náà gbàdúrà kí gbogbo wọn bá gbàdúrà so ẹ má jà ṣe pótì sáàrin ìgboro pàápàá jùlọ ẹ èmi mọ ni lẹ́mi èmi kọ́kọ́ dàdúgbò yìí ohun tó bá fẹ́ wù yín kẹ́ ṣe ta ló tó bẹ́ẹ̀ nínú yín kó mú mi lọ́kọ̀tù táwọn bá dẹ̀ ẹni ọ̀gbẹ́ lọ́kọ̀tù wá sì gbé lọ́kọ̀tù ọlọ́run tó bá ti pé èèyàn bá wà ń bì kan tó jí pẹ̀lẹ́ ọkọ̀ débẹ̀ tó ti tóbi ó ti tóbi ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún táwọn èèyàn náà ti ń kọ́ létí yín ẹ̀ stop pot layers layers in particular stop it if you don't want trouble for yourself stop it àdúgbò mi èmi mi kọ́kọ́ débẹ̀ nígbà tí mo débẹ̀ àgbàlá mi dẹ̀ ní ẹnu adìyẹ tó wà ní àgbàlá lẹ́nu àgbàlá nìkan wọ̀ sí over six hundred inú cage ìgbà tí labour mi máa dé ẹ̀tọ́ àlẹ́ yìí máa kọ́lé ó kọ ọkàn mi gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ni so oorun yẹn ń dà á láàmú ajá yẹn mọ̀ fẹ́ràn mi láyé yìí o ẹ̀ ní ìwé kí sẹ́ẹ̀ ni mí tá a bá ń ṣe Eh, kérésìmesì báyìí ó ti yọjú á ti kí mi ẹ ọdún òní o tó bá di dáná yóò gbé wá náà ó jẹ jẹ a ò mara wa rí Ìlọrin bíi láti mara ó mọ̀ níwà láyé yìí o ṣùgbọ́n ngbà tó rú ipò kò lè fi mọ́ra mọ́ ó wá wa wọ kọ́mpáàdì mi ó ní kẹ́sílẹ̀ tó bá wò ló bá wá sẹ́yìn yẹn ó ní àhá bá jọ bàbá kínní èmi náà jẹ́wọ́ mo ní mo ti rí bẹ́ẹ̀ kúrò èmi náà mọ̀ pé mo ń disturb ara àdúgbò mo ń disturb ọ̀rọ̀ gbójú òsì bẹ̀ ìyàwó mi wá ní tí ò ṣe business ni mo ní wo rẹ lára ní kínní obìnrin yìí wọ́n ní kiri tẹ́lẹ̀ wò ah òkun obìnrin gbọ́dọ̀ òkè mẹ́rin káde wá sí sọ̀sọ̀sọ̀kúsọ obìnrin máa gbọ́rọ̀ o so kínní sí àwọn àníjẹ́ kò ṣe bísínẹ́sì ni àwọn àníjẹ́ kínní kan ni mo ní wò wá wo gan àga táwa bí yóò fún yàn kọ́lẹ́rà yóò fún yàn ní gbogbo àìsàn burúkú burúkú sáà lè wọlé inú ilé yàn bó sáà kó sú mo ní bó ṣe ń àfẹ́ẹ̀tì wọn náà àfẹ́ẹ̀tì àwa náà já pa rẹ̀ mo mọ̀ wípé ó wà fẹ́ ti wá àti jẹun dogun ṣùgbọ́n a ní láti close ẹ̀ kó wá tó di pé mo bára mi lọ́nà ibi tí mo wà ní ìsìn báyìí so tẹ́ bá ní ẹ̀mọ̀ sí layers láàrin ìgboro wàhálà wà o mọ́jà tanra wa wàhálà wà o ọ̀pọ̀lọpọ̀ báyìí ni màá dé pótì báyìí tí màá bá ìjò ń bẹ̀ ẹni tí mi ò bá sí láàrin tó bá jẹ́ pé àwọn obìnrin kọ́ ejò gidi so wàhálà wà o ẹ mọ́ dẹ̀ fi áfíríkà ṣeré o ológìní tí ó tí ó kàn wọlé báyìí á sì pàyẹ tó bá wù kó tó máa lọ so tẹni tó bá dí èlé kejì lọ́wọ́ àwọn náà ó dì í wọ́n ó di ẹni lọ́wọ́ o so ẹ mọ́ jẹ́ ẹ mọ́ ní kò sẹ́ni tó lè mú mi tó same gòǹbòrò náà ni the same ẹ làṣọ tàtà fún ẹ brothers náà la máa fún àwọn náà but after that we give them some other fascination. Fifth week, I give them four pulse. Give them four pulse. Wọ́n ti mọ dosage tó máa tó fún adìyẹ yín. Four pulse yẹn apá báyìí náà ti máa gùn. Apá náà ti máa gùn. A máa fi wọ́n pẹ̀ pẹ̀ pẹ̀ pẹ̀. Ó ti ní automated eh, machine injection kan báyìí tó bá ti ṣe báyìí. A kàn máa fi kó báyìí pẹ̀ pẹ̀ pẹ̀. Ó ti wọ ara wọn. Ìṣẹ́ tó dẹ̀ fẹ́ kó ṣe, á ṣe é so kò ní jẹ́ kí àìsàn ojú kó àfẹ́ẹ̀tì wọn tójú bá ti dí yóò máa yún wọn náà máa kégbe yẹn ó tí ó tí ó tí ó tí ó á máa fi ọwọ́ wọn báyìí wọ́n máa fi ṣe òkìní báyìí wọn ò ní wà comfortable they will not grow very well so there are some infections that that foul pox will prevent do you understand so uh, we are talking of their brooding e the same thing you are talking of uh, vacillation It's only uh, the other one that uh, uh, order this one that uh, uh Gomboro Lasota the same thing now ni so at 50 weeks we give them Farpos at 70 weeks we give them Komarov Komarov yẹn eh, nothing for six weeks ẹ tún jẹ́ kán sinmi So mi yé yín eh, five weeks yẹn ẹ fún ọ ní àwọn mìíràn dẹ̀wà tó jẹ́ pé eh, six weeks but five weeks lèmi máa fún tèmi wọ́n ti fún wa ní eh, four pox the seventh weeks wọ́n fún wa ní comorof ẹ bá lọ bẹ̀ or the eh, seventh weeks for six weeks allow them to rest allow them to rest wọ́n lè kó dáa kéèyàn kan máa fún wọn léa léa léa léa náà because that vaccine yẹn ó gbò wọ́n ó dàgbé àtàwọn bá fún yàn ní vaccine náà lápá náà tó máa ń dùn yùn àwọn tó àti take covid nineteen vaccine mi ò tí take ẹ̀ àwọn ọ̀rẹ́ mi tó take ẹ̀ wọ́n ló ń gbòyàn gidi gan tá gbòyàn bíi pé bíi pé ó mẹ́mí ẹni ọ̀hún lọ ọ̀rẹ́ mi kan bóyá tó bá àṣà lára ni ológa ẹ̀yìn ẹ̀mọ̀ ẹ̀mọ̀ strong ọ̀rẹ́ mi kan gbà á ẹ ó bá nǹkan lára ẹ̀ ni so abáwí vaccine fún adìyẹ ó máa ń gbò wọ́n gan á gbò wọ́n gan so bá di ọjọ́ kejì àwọn máa fún wọn ní vitamins á fún wọn vitamin fún bí ọjọ́ mẹ́ta bẹ̀tìgbà tán wá kú fún wọn ní vaccine yẹn wọ́n á mú omi lásán mú omi lásán kó wọn bá neutralize ìpínlẹ̀ lára wọn tùgbà tó wá sí àmà ẹ̀ àmà fún wọn lómi àmà fún wọn ní ọjọ́ kejì àmà fún fún wọn ní vitamins vitamins ti brọ́là sí yàtọ̀ sí kìíní o sir it's time already Uh-huh. above five. Uh-huh. I, don't, I don't look at time. tí ìbá ṣe pé bàbá tó ń ràn mí lọ́wọ́ báyìí mi wo time wá ti ń so uh, that is it feeding of layers best feed them with starter uh, uh, we, we starter at the start normally yìí kàtẹ́ máa ṣe ni pé for the first eight weeks jẹ́ kán jẹun tó rich gan torí yẹn ló máa gbé wọn stamina yẹn ló máa gbé wọn throughout èyí máa fún wọn ní àwọn èèyàn máa ní six mass six mass wẹ́ téèyàn bá rira ìgbà mìíràn wà tẹ̀tẹ̀ ní rírà ládùúgbò tẹ̀tẹ̀ ní rírà nílùú six mass so what we give them is uh, I give them super starter ẹsẹ̀ wọn wá ṣe pòkìà pòkìà pòkìà báyìí bí ẹsẹ̀ brothers After eight weeks, I stop it. I go into into grower. I go into grower. Stamina tán ti take yẹn, I help wọn throughout their life. I help wọn gan. Á jẹ́ kán ètè gbẹ kan fẹ̀yìn lẹ̀. So but they will tell you in six months. get six months. six months. sometimes they are not available. So you can give them starter mass. So after eight weeks, uh, eight weeks, no, I give them up to ten ten weeks uh, wọ́n á ti strong dáadáa they begin to give them grower giving them give them grower so now they will now eat grower until they are laying tá a ti ń lay thirty ti rí ẹyin ten percent ten percent of one thousand is what hundred sẹ́wọ́n sẹ́wọ́n bẹ́ẹ̀ yẹn tẹ́ lè rí bí ten percent tẹ́ bá ti kọ́kọ́ rí bí ten percent tẹ́ lè rí bí ten percent you change it to to layers match you change it to layers match téèyàn bá ní two hundred bets tó bá ti di pé ó ti rí twenty twenty wọ́n ti àwọn ẹni tó jẹ layers match nìyẹn ẹ ṣe ń to layers match that sometimes when you want to change their feed you miss the one you are giving them with the one eh, so that kò ní kò ní dàkún wọn rú so ẹ dẹ̀ fún ọ ní vitamins they are very very sensitive brothers ni ò wọ́rì ẹ bá change from. Uh, starter lẹ́ni kẹ̀dẹ̀ gbé finisher sí òun òwòrì tó bá ti tó jẹ yóò jẹ yóò kò sí nǹkan tí yóò ṣe but layers smart. we need to be very very careful tẹ bá dẹ̀ ti fún ọ ló jẹ́ lọ tó ti ń yé lọ ọlẹ́nìkan bá dé ọ̀la ni mo tún rí fọ́múlà kan orí oúnjẹ kan tó dáa kódà odidi oṣù mẹ́ta wọ́n lè mọ́ rìkọ́fà so oúnjẹ táwọn ti bẹ̀rẹ̀ pẹ̀lú wọn yẹn ẹ máa fún wọn ẹ máa fún wọn ẹ má ṣe é jẹ oúnjẹ o àfóúnjẹ tó bá tún jẹ́ pé ó tún rich ju èyí tẹ́ ẹ fún wọn lọ yẹn then báwo la ṣe mọ oúnjẹ tó rich so ẹ má ẹ má change oúnjẹ wọn anyhow tẹ́ bá ti fún wọn lóúnjẹ bẹ́ẹ̀ yẹn then there will not be any problem then on a regular interval every two two months ẹ máa dìwọ́ mú wọn sọ̀rọ̀ mi yẹ èyí tó bá ti àjẹ́ pé deep litre ni ah, wọ́n máa gbé pàpàjẹ́ wọ́n ti ní àrùn ọ̀hún kùn so ẹ máa dìwọ́ọ̀mù wọn ẹ máa dìwọ́ọ̀mù wọn oògùn dìwọ́ọ̀mà kò wọ́n ẹ máa ra ẹ fi sínú omi wọn ó máa mú nínú omi ẹ máa mú then every every ẹ máa alternate ẹ ní o every two two months sometimes three three months you repeat the antibiotics let's say two two months antibiotics àwọn mìíràn instead of that antibiotics they give them uh, lasota again they repeat lasota every two two months but I will not encourage you to do that use antibiotics a ní àìsàn tó bá fẹ́ jẹjẹrẹ lára wọn we use antibiotics antibiotics tí wọ́n yàtọ̀ tẹ́ bá lo èyí tí wọ́n fún brothers gbogbo ẹyin inú wọn gbogbo inú wọn pátá ní òwò dànù gbígbà tí èèyàn bá fọnú fún wọn ni wọn ò ní yé mọ́ ẹ lè fún ẹ lè fún adìyẹ léàsì ní dọ̀síjìn láéláé kò ní yé mọ́ láyé tán bá ṣàìsàn gan-an àìfún wọn ní antibiotics tó bá lágbára gẹ́gẹ́ dàgbà àbí obìnrin bá lóyún náà ni so àìní fún wọn ní antibiotics tó lágbára there are so many antibiotics tán lè lò tẹ́bà ti dé tẹ́bà débẹ̀ wọ́n á wọ́n á ṣàlàyé fún yín no no there are some a lot of them I know of it eh, and I do I will remember as time goes on tẹ́ẹ̀kan rà tẹ́ẹ̀dẹ̀ máa tẹ́ẹ̀dẹ̀ máa fún wọn prescription àti wà ń bẹ̀ ìyẹn ẹ máa fún ọ ní antibiotics regularly tẹ́ẹ̀ bá tó a rí i pé má ṣe yé lọ ẹ̀yìn wọn sẹ́ẹ̀lì wọn kò lágbára mọ́ sẹ́ẹ̀lì wọn ò lágbára mọ́ so what you need to do is you repeat lasota once in a while at least once in three months or four months tẹ́lá àti dípò tí a fẹ́ tẹ̀yìn wọn ẹ fún wa ní lasota ẹ bá ti fún wa ní lasota yẹn as as usual ṣe ẹ rí ibi source of water níbi táǹkì yẹn ẹ bá ti fi the dosage tẹ́lifí sínú bẹ̀ tẹ́ bá ti ṣe ẹ dẹ̀ fọ gbogbo ẹ̀ ẹ fún ẹ fi omi sínú táǹkì yẹn tó fúlọ́ọ̀sì gbogbo ẹ̀ jáde tábà tì mú tán yóò fúlọ́ọ̀sì gbogbo ẹ̀ síta ẹ fi ẹ ẹ fi ẹ mọ́rígà sínú omi yẹn á fúlọ́ọ̀sì gbogbo ẹ̀ síta tí a gbogbo bacteria tó bá wà bẹ̀ lá tẹ́ ẹ̀ bá clean ẹ̀ dáadáa ó lè ó lè parí the whole farm so when you are applying lasota be very very careful be very very careful so ìyẹn ló máa kò ní jẹ́ ní ethnic Newcastle ọ̀yẹ́ ní àìsàn kankan kó wá síbẹ̀ housing of lẹ́yìn lẹ́yìn bẹ́ẹ̀sì báwo la ṣe áùsì wọn tó wá jẹ́ pé deep litre ní nọ́mbà wà ńlẹ̀ bá a ṣe calculate space yẹn náà ni zero point nine seven per bed so a máa lè ní space tó bá jẹ́ pé wà ní deep litter òun ní èèwọ̀ ẹ̀ ní jẹ́ kó mi máa dà á lẹ̀ ẹ̀ ní jẹ́ kí ẹnikẹ́ni tó máa ń sin lókàdì yẹ kó wọbẹ̀ rárá rárá you have to be very very careful disadvantage tó wà bẹ́ẹ̀ ni pé tán bá ń yé ẹyin wọ́n lè wọ́n lè máa para wọn kẹ́ ẹ tó dé wọ́n ti para wọn ní kéèjì náà cannibalism náà máa ń wà o but it's not as high as deep litter so they exposed to serious of attack nínú deep litter ejò lè wọlé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè wọlé tó lè attack wọn wọ́n lè fọ́ ẹyin wọn mú tó bá ti ń yé báyìí náà náà mọ̀ fọ́ mú ẹni wọn sàṣàrà nìyẹn so but deep litre i have to i have to i have to tell you a bá ti kan pákó báyìí a gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí èyí tó bá fẹ́ yé wọ́n lọ yé síbẹ̀ inú bí ibi kíní òkótópó kótópó tẹ̀sí síbẹ̀ yẹn ẹ lè kó twenty bẹ́ẹ̀ ẹ kó thirty bẹ́ẹ̀ ẹ kó bẹ́ẹ̀ sì máa kó nìyẹn bẹ́ẹ̀ tiẹ̀ gbà mìíràn wọ́n lè ti fọ̀dàjì ẹ̀tàkẹ́ tó débẹ̀ so wàhálà deep litre nìyẹn wọ́n á fọ kò síbẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe wọ́n fọ wọ́n á fọ so a máa fọ mi ò ti ti vaccination yẹn mo ní at seven weeks comor off at eight weeks ẹ di pick wọn di picking ẹwọ ẹni tó mọ̀ ọ́n ṣe machine yẹn wọ́n fi di pick ẹnu wọn so at twelve weeks second comor off at sixteen weeks ẹ ti ẹ gbà fún ẹ ní EDS egg drop uh, syndrome we call it three in one wọ́n á fún ọ ní injection yẹn injection yẹn ni ò ní jẹ́ kí tá bá ń yé kán yé ten crate lẹ́ni kó dọ̀là kán yé two crate a jẹ́ kí lẹ́ǹkì ní wọn kó at least to some extent kó are stable call it EDS egg drum uh, syndrome then the housing I will prefer battery cage to depleter battery cage ẹ kò wọn ní mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta kínní then I prefer uh, nipple nipple system of uh, drinking water is preferable tẹ́ bá ṣe oní oní kíní rọ́bà tíìpù yẹn páìpù ó dáa lóòótọ́ wọn ò mú mi bó ṣe wù wọ́n lóòótọ́ wọ́n tẹnu wọn báyìí náà náà máa dà síbẹ̀ and not only that to serve them water is laborious and then you have to be cleaning that one every time torí wọ́n máa da tẹnu wọn sí kẹ́tọ́ mọ̀ kan tó lọ àjọ mẹ́ta mẹ́ta yóò mọ ọrùn a máa rùn gbígbà tẹ́yà bá da ògì sínú kíní ni so it's laborious and uh, eh, it, uh, eh, so but, but but nipple ẹ system tómi bá ti wá báyìí wọ́n máa sa fúnra wọn báyìí wọ́n á dẹ̀ máa mú wọ́n á máa mú it saves water it uh, avoid unnecessary uh, eh, odour in the poultry and uh, it makes your your your your birds to to to drink to their satisfaction and it reduce your labour then finally marketing of eggs i don't think i have to overflog this matter marketing of egg i've told you different way you can market your product Eggs, marketing of eggs is easier than marketing of broilers ọjà wà fún ẹyin everywhere and I know by the time you start you are not going to regret Is that allowed you will not regret so àwọn uh, èrè tó wà ń bẹ̀ by the time I give the handout you will see it èrè wà nínú ẹyin I've told you now a crate of egg is one thousand five hundred now yes sir a crate of egg is one thousand five hundred one thousand six hundred fáàmù nìyẹn one thousand five hundred one thousand six hundred one thousand six hundred báyìí má jẹ́ ní kankan bò yín mọ́lẹ̀ oúnjẹ adìyẹ ti wọ́n gidi gan dẹ̀ wọ́n á sọ fún yín pé kẹ́ẹ̀fì báàgì kan kẹ́ẹ̀fì fídìí kẹ́fi fìdí 100 eh, kẹ́fi fìdí 200 báàgì kan kẹ́fi fìdí 200 that's the recommendation james àti kan fún yín a lè fi báàgì kan fìdí 1225 do you understand me tẹ́ bá ti ń lo báàgì kan fún 200 tẹ́ bá ní 1000 báàgì mélòó lẹ́ máa lò tẹ́ bá ní 1000 bẹ́ẹ̀ báàgì mélòó lẹ́ máa lò so kẹ́ tó mọ̀ nǹkan tó lọ kò sí nǹkan tẹ́ rí ìdí ẹ̀ tó tẹ́ bá ní one thousand ẹ lo báàgì mẹ́rin òun lẹ́ẹ̀fì rí oúnjẹ ń bẹ o oúnjẹ ń bẹ nínú egg production o má jẹun tàn yín o tí oúnjẹ tí oúnjẹ bá ti pọ̀ jù wọ́n kàn tó bí bàkàtà ọ̀rá wà á dí nídìí so àwọn tó ní four to five bags per one thousand don't go to the maximum if you go to the maximum you no get your anything use four bags tẹ́ bá lo four bags a bag of eh, eh, eh, layers match now is around six thousand four hundred and fifty that's fighter feed i don't know the other one i don't know uh, uh -huh. around six thousand six thousand five six thousand four fifty ẹ dẹ̀ lè fi ẹ bá lo mẹ́rin fún one thousand beds six thousand five times four is how much Is that much now? Eh? Yes. It's okay. Oh. I will not deceive you. Oh. If you use more than that, you will not get anything. Oh. If you use one bag 200 for about 200 layers, at the end of the day, you will be working for another person. Oh. Use four bags. I use four bags. I realize up to 80%, 70%. Why do I have to tell you lie? and I deceive you. And then you go and they, they just be wasting your money. To 1,000 per day. Per day. Now, if you use that one, 6,504 is how much? 13 plus 13. Is it 28 or 26? 26,000 every day. 26,000 every day. And then you get like, if God help you, you get like 70%. So you get like a, uh, like 25 crates every day. 25 crates every day, times 1,005. Multiply it now. 1,005 times, times, uh, times 25. 37.5. Minus how much do we say cost of a product per day? Every day. Then multiply it and start it. Do you understand? Ẹ wo ẹ má jẹ ìtàn yín, téèyàn ò bá lọ́kànjú wà, èèyàn mọ̀ Alice, èèyàn ó jẹun, ògbà mi ò ju báyìí lọ o, ẹ má jẹun sọ gbogbo o, ó ju báyìí lọ ń gbà mí o. tẹ́ ẹ bá rí twenty seven crates gbà mí ẹ lè rí thirty crates let me tell you out of one thousand that sometimes if you get good birds now hundred can lay and thirty crates and then you calculate it and see what you are going to get don't let anybody deceive you that is money there so i be happy if i hear that you are doing it and you are getting better and there is market for it You don't need to suffer and be carrying your egg everywhere. At the moment they know that you are producing it, or, or you want to make maximum profit, just get a place in the town. Get a store. Employ somebody be paying him ten thousand or fifteen thousand at the end of the month. But ever since here, Loma devoted herself. You make people know that they, when they get there, they are going to get uh, they were going to get uh, uh, eggs there. Yeah? They will be going there day and night. Instead of this uh, one thousand five in the and the, and the five, they buy it from you one thousand eight that the retailers are selling, and you want to beat them, be selling your own one thousand seven Are you not making money? You are going to pay your staff. The money you are going to get in the, in the day, you pay your staff at the end of the month. So egg program is very, very lucrative. Thank you very much. Any question before I go? Please, I'm supposed to leave this place five o'clock, but Sincerely speaking, I will, I will delay a bit. Yes, my brother at the back. Number one, number two, number three. I'm going to go to attend to only three questions. Only three questions. One, two, three. So I uh, from the back. Okay. And it's all the same. Give to him. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Sir, I want to have a compact uh, question, sir. But I'll just make it so short. Anyway, I've told them three questions, sir. Yeah, sir, I want to reverse back a little about the, the lecture we had before the break concerning the broilers. Okay. Now, um, like me, I'm doing four weeks uh, breed and sell broilers. Okay. And I want to know, doing breed and sell four weeks, eh. is it not lucrative at six weeks? Because presently I'm selling breed and sell, uh, breed and, uh, breed and sell a broiler, 2,000 one eight minimum price. Yes. For me. Four weeks, yes. yes. Four weeks. Yes. And that's also lucrative also. So I want you to enlighten us for others. Four then, weeks, if you get market for it, it's better. It's more lucrative. Do you understand? At that stage, they have not, their consumption uh, ratio is not very high. If you get market for it, it's very, very good. Number one, there's no any risk there. Even if you don't sell at four weeks, you sell at maybe at patapata four weeks or few days your customer will come and pack them yeah. you have nothing to lose just give them small small food small small food where you pick them and they come and pack it's very very good by the time they become big and there is nobody to come and buy them that is where high blood pressure can come in because every day you be thinking hey i have already spent one million hey you go and see them already the more the more they, they, they, they put on weight, the more problem they have. And especially during heat period, you are afraid. But you get market for these four weeks, you don't have any, any, any problem at all. You say they come and pack. It doesn't mean that you relate to the table side that while you face the wahala. It's very, very good if you have market. But most of the time, there's no market for it. That's the problem. Please. Uh, Second question is also a part of this umbrellas uh, uh, business. This is six weeks. Now we said that uh, if you want to sell six weeks or eight weeks, you can go for you can look for marketing, eatery. Uh. But what of the personally? Like I want to do now, uh. and are some material or equipment I can invest into and uh. do myself selling by kilo uh. to people because market is also around us. If, if you have market, to, uh, do the two. You do the four weeks area one. Since you have, you have a business for that, And then you also do the six weeks home that uh, you can put them, dress and put inside freezer. Do you understand me now? The moment you have customer, please, don't limit yourself to one area. Tie, tie the boat, tie boat. Do you understand me? Thank you. Yes. Ìbéèrè tèmi ni pé lórí layers, àwọn come wọ́n máa ń ta àwọn chemicals tó ṣe pé wọ́n máa ń bóyá wọ́n máa ń flit I don't know tí òórùn yẹn ò fi ní. ok. ṣé ó wà òkè àbí báwo ni. ẹ tí à ń bá dúró láàrin ìgboro níbi tá tíbi tá àwọn èèyàn ó ti máa dojú kọyàn tí òórùn bá rùn ó láwọn chemical kan tá máa mix pẹ̀lú oúnjẹ wọn tó wá jẹ́ pé ẹ máa ń ṣe oúnjẹ yẹn fúnra yín ni ẹ ti fi sí ẹ dẹ̀ wá mix ẹ̀ dáadáa tá a bá ń jẹ kò ní í rùn. kì í ní effect lọ títí eh, but adìyẹ like layers like pé ká máa lo oògùn they like they they they gbẹ̀yìn náà bá lo oògùn pọ̀ jù náà yóò ní side effect so kò rí sí oògùn náà tí ò ní side effect so uh, the best ni pé kéèyàn jáde kó láàrin ìgboro kó lọ inú igbó tó bá ń rùn yóò máa rùn sẹ́yẹ inú igbó yóò máa rùn sẹ́yẹ ẹranko inú igbó kò sẹ́ni kankan tí ó kọ̀ nínú ilé ní ìgboro tí ó wà ní Eh, bó ti rí ẹ̀yìn mọ̀ ń bí o tẹ̀ ní gbèsè kọ́ọ̀nù sí ọmọ náà ṣe kọ́ọ̀nù wá bí ni so it's better níjẹ́ tẹ́ fi máa fún lóògùn kan tí ò ní jígbẹ́ oorun tí ó sì máa fẹ́ tí ó máa pa lára ẹgbẹ́ lẹ́ọ̀bì tí ò ti nílò oògùn tí ó sì máa tó wà lálàáfíà. Mm, yes the last question. ah nígbà tí mo gbà ládùúrà pé ẹnu wọn tó kù tẹ́lò lẹ́nu sẹ́ẹ̀ ní fi ẹ̀wọ̀n lò ẹ̀yin ni ó jẹ́ ẹnìkejì tí ó sọ fún mi pé èrè wà níbi ọ̀gbìn adìẹ ẹlẹ́yin sísìn yẹn láti gba mò tí ń rìnnà ayé tí mo wá fẹ́ béèrè gbogbo àwọn booster nǹkan kan tá a mọ̀ lò kí làwọn effect wọn sà booster for brola booster for lẹ́yìn eh, egg béèrè wọn ní kọ́mọ̀jẹ́ ọkàn lọ. ẹni mi ò gbọ́ kíní yẹn o. wọ́n ní kí ni effect àwọn boosters yẹn. Eh, ṣe rí bústà bústà wà oríṣiríṣi téèyàn bá lo bústà nígbà tó ti yẹ kéèyàn lo bústà yá àfẹ́ẹ̀tì adìyẹ téèyàn bá fi fátámìsì gbé adìyẹ tó ń gbé tó ń gbé tó ń gbé lásìkò tó yẹ kó lò kò ní yé pẹ́ wọn bá ti bá adìyẹ ti ń lo bíi one year three months four months tó má ṣe hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ ńlẹ̀ ẹ fún bústà mọ̀nà that's egg formula ni o họ́ sí egg formula tẹ́ bá lò fún adìyẹ it contains some sickness and and and it boosts egg production tẹ́ bá wá lò tán fún bí ọjọ́ bíi mẹ́ta kẹ́ wá fún ní kẹ́ wá fún ní vitamins kẹ́ wá fún ní vitamins let me teach you one secret one vitamin very it's not all that expensive and it's very very effective torí vitamins mi ìtàbá ti báyìí wọ́n sọ fún mi pé seven thousand and then we have already gbèdéke ní within within few days ó ti tán. táàbù mẹ́tì so my brother so vitamins ẹ̀ máa kọ́ nígbà tó bá yá ẹ̀rì inú out mi ṣe ti gbọ́ so booster is good when birds are getting old when birds are getting old ẹ fún wọn booster mọ̀nà ngbàtà ngbàtà àgbàlagbà náà bá ti ń dàgbà á ní kó máa take ẹ kí là ń pè supplement is supplements. they need it ngbàtà yẹn bá yé yé yé yé yé yé yé yé fódìdí ọdún kan ọdún kan àbọ̀ tó wá di pé ó wá ń di pé fifty percent fifty percent kò lè mú owó wálé mọ́ ẹ búùsì ẹ̀ ẹ fún un ní supplement tó dáa a tún jẹ́ kó increase and it has no any side effect either on the head or human being so give them okay sir okay they they say our sister too they they have to i will take one. Oh, the yeah. question says can boilers and layers be raised at the same place. boilers and layers at the same place. yes. no. No. Brothers, chop, chop, chop, chop, 24 by 7. Uh-huh. You give them, if they finish it now, you give layers, they, they will go and struggle with them. And you know in body weight, though in age, they are not as old as those one. but in body something, they are muscular, they are they more weighty than those one. They chase those one away and, and, and pick them and chase them away. They will eat their own food, eat the layers' food. Their egg, when they, when they get to a point, they will not even spare their eggs. So all the eggs they are laying, they will go there and feed on those eggs too. So Bola, they want to consume any, everything. Don't, don't, don't rear them in the same place. They eat different food, they have different lifespan, and uh, they are different. Don't put them in the same place. Answer. Okay. Question from our sisters. Question from our sister. Okay. Hello, sir. Hey. Eh? ẹ jọ ṣé ó ṣeé ṣe kí crossbreeding wáyé láàrin local birds àti ti agric for economic advantage. yes ó ṣeé ṣe. how sir. local birds àti ti eh, hybrid wọ́n bá ti crossbreed ẹ̀ ìyẹn là ń pè ní neola ṣe é gbọ́ kò ní neola lóko mi bó ṣe wà ń sìn tẹ́ bá rí wọn ẹ rò pé adìyẹ ìbílẹ̀ ni wọ́n bẹ̀tì ìdíwé ìtàn fi tóbi bí pẹ́pẹ́yẹ gọ̀gọ̀lọ̀ tọ̀ báyìí ẹ mọ̀ pé léyìí tí wọ́n cross breed wọn ni tó ọ̀mí yẹ ibẹ̀ yẹn wọ́n là ń pè ní neola wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí sèyàn of recent ni neola wọ́n dẹ̀ máa ń dùn gan wọ́n máa ń dùn gan so wọ́n cross breed wọn and eh, àwọn specialist wọn bá ṣe ń ṣe àákàn lọ máa rà ní astri ni a dẹ̀ máa sìn àwọn tó bá cross breed wọn yìí wọn yìí they don't lay on commercial uh, level But uh, they still produce egg too. And then uh, you uh, like it, sometimes you have to rear it around six months before yeah uh, they can they can be uh, uh, old enough to, to, to slaughter. So uh, that is it. But uh, in broilers, six weeks, eight weeks, they have become very big. Neola, six months. You understand me? Although they don't eat like broilers, you give them grower, give them anything. Sometimes, if it is in the local area, you release them outside and give them uh, remnants, and they will eat, and they will go up and down. Before you know what is going on, they are giants. They can be up as big as 4 kg, 5 kg. They, are, they look very, very giant. They look very, very big. They kill snake. they see any small snake around, they will kill and chop. So they are very, they are just very wide. So people, people react them. I, I said them when they are around the. Uh, eh, five weeks, six weeks, I've sold many out, but I still have some in my farm. So there's possibility. It's very, very possible. Ask, ask our sister to ask one question more before I go. Let me give them one opportunity. Eh, hello, sir. Uh-huh. Please, sir, can we rear uh, the local chicken and the noilers with the same formula that we use for the broilers? Can we rear? Local chicken and the noilers with the same feeding formula for the broiler. Uh, we are not going to use feeding, the same feeding formula. We give them the same vaccine. Our local fowl, they don't need any vaccine. But if you want to just uh, help them, you give them, but they don't need any vaccine. But Neola, you, the, same, the same vaccine you give to broilers, you give to Neola. Though it's crossbreeding, you give them Lasota, you give them uh, Gomboro, you give them Lasota, you also give them Gomboro at the, uh, uh, uh, at the fourth weeks. After that, you allow them to go. All this evaporates, all this come around is not necessary. So, and you can, uh, you can, you can keep them in the same place. No, uh, they are a bit, a bit higher than the local base. So, it's like you want to demote them. When you keep Neola with the uh, local base, you demote them. They will be sitting in local bed because uh, uh, they, will, they will peck their heads and clap on them and eat their food. The way the Neola bear will eat, they eat like, like brothers too. So any local one that is uh, in their midst will be starved to death. They too, they also clamp. They clamp like local bears. They, they can, they crossbreed like local bears. They lay like local bears. But when you come to eating, they are not friendly at all. So don't keep local birds and Neola together. They will not allow this Neola to grow. They will oppress them until they will starve them to death. Eh, please, please, let our sister talk. Eh, um, Brola is also aggressive. Bro, I mean, Neola. Neola is also aggressive. Neola can kill any local birds. They will kill them like this. Eh, e. They are very very aggressive. So Neola you know you know ẹ̀jẹ̀ local àti ẹ̀jẹ̀ kínàbísí wọ́n á burú gidi very aggressive yes like our sister talk. Assalamu alaikum Final question, sister. How do we check for disabilities in dayhood chick? You say? How do we check for disabilities like blindness in a dayhood chick? Please, do I hear now? The hair is not functioning. How do we How do you check for disabilities like blindness in day-old chick? Yes, it's very difficult. But those people that are going to ASRI, yeah, there are sometimes well, some will be disabled like this. There are some, some will come blind. So at the ASRI, they allow people to, to select. You cannot go to the ASRI. They have agent. Agent who doesn't want to spoil the market ìwítẹ́lì ìfúbẹ́ burúkú tó bá ra adìyẹ burúkú fún mi mi ò ní gbà lọ́wọ́ ẹ o let him know so that agent too doesn't want to lose his customer when he get there he will tell the person at the farm please i need good best o my customer complain another time o the one you brought another time before you reach ilorin about ten has died, and then so they are complaining eh don't let me lose my customer make a good choice o so they will make good choice they allow them to make good choice at the nursery we have disabled birds we have blind birds We have some birds that are kurungu, real kurungu. So you, they are the one that make selection. But the moment it get to you, there is nothing you can do again. The moment they bring from their city and bring it to you here, either in Lori here or anywhere, you cannot do anything. So make sure the person who is buying it for you make right choice of best before coming to you. Ladies and gentlemen, I think you release me now.